أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد أسعد الله أبا الله كروني ودو الشيطان kọlọ́ máa jọra yìí lọ́dọ̀ àtúntẹ̀síwájú ní orúkọ ọlọ́run ọba aláàánú ọba oníkẹ́ adúpẹ́ fún ọlọ́run ọba aláà ọba aláàánú bákan náà tọrọ àlékún ìkẹ́gẹ́ kó bá ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn náà eléyìí ni àwọn wáàsí tí a ti ń gbọ́ ní ìkànkòjọ̀kan tí a tún máa gbọ́ pàápàá jùlọ ní àsìkò tí a wà yìí èyí tí ó ń jáde sórí afẹ́fẹ́ láti ọ̀dọ̀ the Muslim Congress ìlú Èkó TMC kí Ọlọ́run kó gba ní ìjọsìn fún àti fún gbogbo wa náà pátápátá èyí tí a ń gbé ní àsìkò yìí òun náà ni alkọ̀náà wàlàáfà yẹn náà ni ìní ayọ̀kàn ìní ìtẹ́lọ́rùn ìnàlàáfà zinatul muslim wàkàfẹ́rọ́tù sọ́àl minal khisal allati yudhammu alayha kéèyàn ní ayọ̀kàn ó jẹ́ nǹkan tó jẹ́ ìwà dáadáa ọ̀ṣọ́ ni fún mùsùlùmí tó gbọ́ ọlọ́run bá gbọ́ kéèyàn á máa tọrọ ó jẹ́ inú ìṣesí kan ìwà kan tá a fi ń búyàn téèyàn fi ń di ẹni èébú ni. wàkọ́dé yóò àwọn kọ̀bù àlẹ́ yẹn kàn máa èyàn sì máa ń di ẹni tó ní ẹ̀tọ́ sí ìjìyà tó bá nínú Islam torí pé téèyàn bá ní bùkátà sí ló fi lè tọrọ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ẹni ẹni tó tìjìyà tọ́ sí. inú sẹ́rù pé àtú kí ayọ̀ kan òun náà ní ìpìlẹ̀ onípẹ́pẹ́ fàmáàmá ó ti al-insanu min malin walam yuta al-qana'a fahuwa fakir gbogbo ìgbà téèyàn bá ti lọ́lá ó ń lówó ní dúkìá ṣùgbọ́n kò wá ní ayọ̀ ọkàn irú ẹni bẹ́ẹ̀ tálákà ní aláìní ni àfáwọn asheik atobib ahmed hatiba ọ̀nà sọ ọ̀rọ̀ yìí tabawo sẹ́rù riyadu sọ̀lẹ́yìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó wá ń sọ fún wa nínú alukoran ká lè mọ pàtàkì ntí a pè ní alukọ̀nà ayọ̀ ọkàn yìí ọlọ́run sọ fún wa yìí pé abdullahi ṣètò ayé wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha ọlọ́run kò sí ẹ̀dá kan tí ń bẹ lórílẹ̀ ayé àyàfi kó ṣe pé òun ló ń gbọ́ bùkátà fún wọn suratu Hud kuran orí ẹlẹ́ẹ̀kọkànlá ayé ẹlẹ́ẹ̀kẹfà ìyẹn túmọ̀ sí pé bùkátà wa ọ̀dọ̀ ọlọ́run bá la máa ń fi sí òun ló ń gbọ́ bùkátà wa ìyẹn jẹ́ ìkan nínú ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run bá táàfin lọ ń báyàn láti máa tọrọ inú ọ̀rọ̀ ọlọ́run bá mi tó sọ fún wa ó ní lilfukara alladina usiru fi sabilillahi la yastati'una darban fil ardi yasabuhumul jahilu aghniya min ta'affuf ta'rifuhum bisimahum la yasaluna an-nasa ilhafa suratul baqara kòrán rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ayé two hundred and seventy three ọlọ́run bá ní àwọn tó ṣe pé wọ́n jẹ́ aláìní tó yẹ ká máa fún ní nǹkan ká máa fún ní sàárà ká máa ta lọ́rẹ àwọn làwọn tó ṣe pé agara dá wọn lójú ọ̀nà ọlọ́run ọba ìyẹn pé wọn àlágbára wọn àlágbára láti rìn káàkiri láti wá ìjẹun láti ṣe láti ṣòwò káàkiri ọlọ́run wọn àlágbára ẹ̀ láti káàkiri lórílẹ̀ ayé ṣùgbọ́n àwọn tó ń jẹ́ aláìmọ̀kan àlìjáhẹ̀l wọ́n á rò pé ọlọ́rọ̀ ni wọ́n látara pé akóraró ńlá yọ ọkàn láì máa tọrọ lọ́wọ́ ẹnikẹ́ni ọlọ́run wá ní ẹ̀ẹ́rí àmì pé ẹni tán ní ìdìbò kátà fún ní nǹkan ni ẹ̀ẹ́rí àmì yẹn lójú wọn ṣùgbọ́n wọn ní béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀dá kan ẹ̀rí pé ìròyìn tó dáa tó pé ìròyìn ọmọlúàbí òun náà ni eléyìí tábà wọnú àdìs ànábì sọlọ sọlọ àárí àwọn ìgbà wa tó pọ̀ nínú àdìs tó fi jẹ́ pé kéèyàn láyọ̀ ọkàn Islam pàtàkì púpọ̀ àfàwọ̀ àbúrò ẹ̀rọ rí ó gba àdìsí kan wá látọ̀dọ̀ àná sẹ́sẹ́lẹ̀m ànábì ń sọ fún wa pé lẹ́sà lgina ànkẹ́ fúrọ́tìl arọ̀d wàlàkínà lgina gina nafs ànábì ní kì í ṣe ọrọ̀ kéèyàn ní púpọ̀ inú arísìkì inú dúkìá olówó ní gbogbo ẹ̀ ṣùgbọ́n tá a máa ní ọrọ̀ òun náà ni kéèyàn ní ayọ̀ ọkàn kó ní ọrọ̀ nínú ẹ̀mí ẹ̀ kó ní tẹ́lọ́rùn láti inú ẹ̀mí ẹ̀ wá àdìsí mutafakun alayhi ni àárínú Bukhari ààrẹ nínú sọ́ọ́ muslim àti àwọn aládìsbẹ̀ inú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó tún fi ń yé wa ká lè mọ pàtàkì kéèyàn ní ayọ̀ ọkàn anábì ń sọ fún wa pé qad aflaha man aslama ẹni yẹn ti jèrè tó bá ti gba islam tó di mùsùlùmí wa ruzuqa kafafan tá a wá pèsè àrísìkí fún un ní ìwọ̀nba tí ó lò nínú ìgbésí ayé tí òfin mi náà tọrọ jẹ káàkiri wa qanna'ahu Allahu bima ataahu ọlọ́run á fún un ní ayọ̀ kan lórí ntọ́lọ̀ ń ṣe fún yẹn hmm, ẹ rí i pé oríire eléyìí eléyìí náà wà nínú sọ̀yé muslim ló fi jẹ́ pé èmi àtẹ̀yin a gbọ́dọ̀ gbìyànjú ká jẹ́ ẹni tó ní ayọ̀ ọkàn ntọ́lọ́run bá ṣe fún wa ká ní tẹ́lọ́rùn lórí ẹ̀ ká sì máa bẹ ọlọ́run ọba ká gbára lọ́lọ́run ọba ọlọ́run kó má ṣàì bẹ́ẹ̀ fẹ́ nìkankan wa wọlá títóbi ọlọ́run wọlá la hawla wàlá quwwata illa billahi al-aliyyil والسلام عليكم ورحمة الله وبركاته